أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن الصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته عن سبيل الله وبالا نجله an tsaro ikiya ce ga kuma alfarawa ga ulusewa ulushikewa síwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ṣe ọlọ́nkún ọba nábi ní àtàwọn lẹ́yìn àtàwọn ṣùhábà rẹ̀ ń bẹ̀rẹ̀ wọn bá kúsànú àwa náà tọ́lọ́wọ́n òbí wa àtàwọn àbúsára wa àwọn ọ̀gá wa àti gbogbo àwa jùmọ́ ọlọ́kùnrin wa lóbìnrin ọmọdé àti bàbá musa sanu aláìsàn kíyàmà على قرآن الكريم ولا لا إله إلا الله قطي كتابت كان لك ظهر إلى صحيح بخاري باب المساقات من كتاب المساقات لأن قالوا باب البيع الحطبي والقلع باب قيمة تايدي قيمة تاكوريكو kàkàkì ìrọ̀bára kí ẹ̀lọ́nà ògbúkọ̀ lè gbá ìgbá ìdí kọ́nìkọ́bíjọ́ ó lè fòkò tó àdéhùn tó gbà bíi sẹ́yìn ara rẹ̀ ó sì lòlẹ́ ti àlọ́jà ó bá fún ẹ̀jú tó ń gbọ́n tọrọ báárà ó bá àwọn èèyàn lọ́wọ́ fún ni wọ́n kò fún ni o lórí kéèyàn lọ tọrọ báárà burúkú àmì nínú ìṣẹ̀lẹ̀ ẹ̀sìn tí wà tó dójú ẹ̀ kéèyàn lọ dọ́ kílẹ̀ wọn gbó lọ kó lè kú gíjọ kó máa ta فجلان دوتا دي فيما تو بارا وقف اوفين يا يوان قحاني علي كيتا دون تيرون 75 بعد الله روي حدثنا ابراهيم ابن موسى اخبرنا هشام بن جريج اخبرهم قال اخبرني ابن شهاب عن علي بن حسين ابن علي ابن ابيه في حسين بن علي بن عن علي بن أبي طالب رضي الله عنهما ثم رسلنا سيدنا علي رضي الله عنه أنه قال أصبت شارفا مع الرسول صلى الله عليه وسلم في مبنى من يوم البدر wọ́n mọ̀ wà náà tó kún ní ẹ̀yẹ́ra kúmí ńlá àwọn ará kúmí ńlá ẹ̀ من ọgbọ̀gbọ̀dà من ìgbà nínú tó kúmí jẹ́ ẹ̀ kúmí ńlá ni قال فعاتاني رسول الله عليه وسلم شارفا أخرى حديثة توقف مني بعير لامي نقولين لامي كما وادي أنا نقولين مجي كل شارفني مني أنا أخذهما يوما عند باب رجل من الأنصار مالك به كم يدكوا رفن كأنه وراء مدينة وأنا أريد أن أحمل عليهما حجر لأبي أو الله فلجاوة كريكو يخلين كريكو كريكو ثم في قولي أني كجان ثم مثل ما بيعوث أنا ما مريد وشويري ثم أريد من أسماء يكي يبلي لأني تعلو لي سنين كريكو إنه مالو أمي سبايك هو في جسم ilé ìdíkílé ilé ẹ̀ máa fẹ́ láti bí kìí rẹ̀ kú díẹ̀ wà kò sí náà lè wá ní òun káwọn àwọn kúrò lọ sí ibẹ̀ láti jẹ́ pé kó wọn a kúrò kó ìdíkílé yìí sí kó lè bì tá kó lè bà tá kó lè bẹ̀ tí wọ́n lẹ́yìn kó lè bà tá kí lọ́ sí kí lọ́ sí ẹ̀ta fún ṣe àbí àhùmọ̀ láti ta àwọn. باء سائق من بني قنقاع لأن كتما لنا وبني قنقاع يعني يهود فاستعن به فاستعن به على وليمة فاستعن وعلو لك وليمة وليمة رفاسي فاطمة فيهو وليمة فاطمة ìbáyẹ̀ wọn tí ìsìlẹ̀ sílé wọ̀ وحمزة ابن عبد المطلب يسهو في ذلك البيت ماء قينا حمزة أو أنه بيت أنه وليه بيت مطلع قيمة كم كم موي قضي قضي قضي ذلك ọmọbìnrin kan tí kọrin fún ayé lárúbá náà nìyẹn ó فقالت لا فقالت هو بنينه على يا حمد الشرفي نواعين أدري إنه إنتي آه سيدنا حمزة على يا حمزة ليني حمزة للشرف نواعين نتوى كتبها بأولا تبها أني تبهني فأثار إليهما حمزة بن سيف سيدنا حمزة أبا يويدار وبعد الوطن مجي كتب عنه بتنظم كنتيك هجوم مهم جب نعمتهما هما مفصلين بعد وبارك أواخرهما بقوي بجد بجد بجد بجد بجد بجد بجد بجد بجد أدبا بهما بنا عمزة وابهي أواب وقوق حسوا بذكوا فضل ابن شهاب نواصل ابن شهاب في بني سنام سلفا سلفت عليه كالك الدبا بني سلام كالك الدبا أسماء ميمتهما فذهب بهما سيدنا حمزة رضي الله عنه يكي جدوة بها موقعين بها أبا موقعين به فلو مدرية سبب بها أبا موقعين قال ابن شهام قال علي بن أبي طالب رضي الله عنه فنظرت إلى منذر فقطعني فقطعنيه ما وجدت له منه وعدسي لو جمليه فأتيت النبي الله صلى الله عليه وسلم وعند أوزيد بن عارف والد بن صلى الله عليه وسلم زيد بن عارف وأن يدعو عن نبي صلى الله عليه وسلم فأخبرت الخبر ما تسلين بجيس سنة تسلين تسلين فخرج وما أوزيد هذه كنقل زيد والله فانتخبت معه معه من بحلوه فقال على حمزه الله ولباس من عمله فقذف يدا عليه فرفع حمزة بصره فقال سيدنا أبلس سيدنا حمزة سيدنا حمزة أبلس سيدنا باري قال ألا أنت ألا أنتم إلا عبيدنا أبائي يو واني آه إبن الله بصره أجد لرو أجد لرو وبامي لني رجع رسول الله bí o káàkiri wọ́n wá feedback ìfẹ́ yìí kò ní inú agboolé o ti gbé sí namzat yóò ata fada an hum ذلك قبل تعليم الخبر ilé ìṣẹ̀lẹ̀ bí kí kásán sọ tí ní èèwọ̀ ni ó di níbi ìlú kíkà mú wọn parí pé bí ọgá rẹ̀ kábà تعليم الخبر ó di ilé ìfẹ́ sí ẹ̀sìn tí màdínà náà ní tí wọ́n jọ fún un bẹ́ẹ̀ náà ni ọlọ́run sì ṣe ọtí ní ìwọ̀n gbà ń gbọ́ tẹ̀lẹ́tẹ̀ ìgbésẹ̀ ní abẹ́bí abára ìpè ní ìnáwó ìmọ̀ òwúrọ̀ wọ́n jẹ́ pé àwọn tó sílé ìwọ̀ ni àbí kí ìlànà ìpèsè tó mú ni kí ìgbà sọ̀rọ̀ gbólóhùn báyìí ó lè sọ̀rọ̀ ìdí kìsẹ̀ rí tó jù sọ́nà sọ̀rọ̀ láwọn ọlọ́wọ́ sẹ́lẹ̀ ó di ìwà ọlọ́ musa sọ̀rọ̀ ìwọ ọlọ́ọ̀bà tó musa sọ̀rọ̀ ìwà gbígbà sàlàyé lọ eléyìí àwọn ẹ̀kọ́ tá a kọ́ ní ẹ̀kọ́ta kọ́kọ́ ni pé àwọn sàhábà àrídùwà mi náà àríhà màáyìn wọ́n ti wọ́n ti ẹwọ́ kùsù nàárì ẹ̀bí ọlọ́ọ̀ àná wọ́n ti ní kíkúmà sílẹ̀ wọ́n ti gbàgbọ́ déyàn láti ẹ̀ ẹgbẹ́ ìfọ̀lẹ́ jẹ́ koríko sẹ́yìn ìrànkúrú yóò áka jọ́s kúlẹ̀ bá rí bí àbùkátà wọ́n ti bá sáré wọn yókù sàárà lọ́gbọ́dọ̀ mi mojúkúdùkú ti tẹ́rẹ̀ àmọ́ ìlà bẹ́ẹ̀lì ní mo sàkó bẹ̀ yíwọ́ lọ́ba ọlọ́run kó sànù wa wọ́n ti jẹ́ pé yíwọ́ gbà tàlàyé ẹ̀ lọ́ba ọlá kùránì karim ọlá ilá ilẹ̀ wa. naam ara imam buhari ní kádùmáì gẹ́gẹ́ bí mo wà láyé tó kọ́ tó sì pa ọ̀rọ̀ ọlọ́tún lè gbẹ̀dá òsínì sálàyé àwọn àlàyé tó kọ́ńbẹ̀ tó ń kú sànù wa sọlá níbi karim ala alihi wa ashabi ajma'in assalamu alaikum wa rahmatullahi wa barakatuh بما ذلك إن شاء الله Thank you ó ní ilé ìbéèrè tó ó tẹ̀ sí ní ilé ìbéèrè tó ó bá tó lọ́yẹ̀ tó wà fún tó lè mú un bá. ó ti máa kan tẹ́lẹ̀ tó lè dí kan náà wọn bí ẹ̀ka. ọ̀gá yìí ilé ìkọ́ dọ̀tí ilé ìwà dọ̀tí. kò tó sọ àwa mẹkáníìkì rí ọjọ́ ìṣẹ́ wa tó dọ̀tí gangan láfọ̀sọ̀ láfọ̀sọ̀ gbogbo ọmọ wa ni ní àwọn ìgbà tó gbọ́ fún mi experience kì í sí ìyá yìí ọjọ́ ìpàdé fàfàlì fàfàlì gbogbo kí náà yóò fòpọ̀ ní yóò fòpọ̀ ní àní àwọn àrùkọ islam ọ̀fíìsì ẹ̀dígbò àtúhóòrò títò ha ìjábá ọ̀ ìjá ìbọrí orí mi ò gbé ní ọjọ́ ìpàdé máa wà eléyìí ọ̀rá àkókò ah, díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ gbogbo bínú ọ̀rọ̀ kan sòrò náà mi ṣeun. ṣé wọ́n ti rí i pé wọ́n máa ṣe ní oṣù ìrìn àjò ìwà Islam is an extension of revolution and rather family, religion and religion. Ẹ bọ̀ bọ̀ lórí o ìkọ̀káwọ́ ń bẹ̀, àmọ́ Mùsùlùmí náà dáa, nígbà tí kìí ti ilé òun, àdúgbò náà fi oṣù tìǹbà fún kàmú tìǹbà yẹn náà kó ti máa múra kalẹ̀. Ẹ wo máa ọ̀rẹ́ Buhari kọ́ lọ́sọ̀ láìsí ọlọ́ọ̀gbà àforíjì ìsinárà kíláàpì ìsinárà ìsá ti fún fún à. Wọ́n ní kí sọ pé òun fẹ́ lè ṣe irun nítorí ìdíjà ń bọ̀ wá de você sọ de hospital na wọn sọ lọ sí ní nítorí zulu nígbà mọ ọkọ yẹn nìyí àní yẹn o de hospital náà lọ dé lọ dé lọ kìlá